ìgbà tá à ń ṣe fíìmù àti Wùmí Toríọlá tán ni ó fẹ́ lọ kó sódò mútẹ́ kò ní dáa fún ẹ tó bá kó sódò ní mi mọ orúkọ ọbẹ̀ ní side Lẹ́kì wípé àwọn èèyàn fún problem PGC ó wá ló fẹ́ lọ kó sódò ó ṣà ń sáré ní àwọn èèyàn lé mu ní ẹ má lè wéré ìdáwó náà ni má kúrò ní àṣé ọlọ́jọ́ ti dé mi ò sí Ramadan lecture tó bọ́ síjọ́ birthday mi May 1 mo kàn rí gan gbọ́n ní kò ní dáa fún ìyá ẹ̀ ó pè mí mo ní olórí burúkú ìgbà tèmi wá sílé yín wá ṣe mc ní two thousand and ten ó rántí yẹn ó lè kúri atúnfijọ́ ṣẹ̀fẹ̀ ó dẹ̀ nǹkan ò kì í sí lọ́kàn ẹ̀ but kò kí ń gbé nǹkan sára ẹ ṣáàjọ nítorí ọlọ́run gúrùpù yẹn a máa kírètì ànádà wọn ní ìǹkí àtiwà àwọn bọ̀dá sáì balógun eh, tarim rice àbíjínì perfume rice wọ́n rí mi try designer eyes Mr. Wale wàláì wọ́n rí ní try kó ẹ̀ wàláì wọ́n try ẹ wá má jẹ́ kó rẹwà ẹ má jẹ́ kó sú wa díẹ̀ òtòrò ìwọ̀n bàtà tá a bá dẹ̀ ṣe wàláì a ṣe forí ara wa ni gbogbo àwa tí a dẹ̀ ń ní ìwà náà tó rí bákan bá ẹ jẹ́ ká rántí ọlọ́run kan àwa náà máa dẹ́yìn ẹ má bínú o ọlọ́run àforíjì á jẹ́ kí ọlọ́jọ́ jìnnà síra. Ah, ẹ ṣe gan wọn láti tún pé brọ́dà mi ọ̀rẹ́ wa nọmba one pm lọ́wọ́ yìí tọ́lọ́ ń gbà fún lọ́wọ́lọ́wọ́ afis ẹ̀yọ́lá bọ́tà ọmọ bọ́tà sẹ́ẹ̀ wà á bọ́tà irọ́ irọ́ ni wọ́n náà gbọ́ wọ́n náà gbà wọ́n náà lọ́dọ̀ wọ́n ní rárá sẹ́ẹ̀. so mo kí gbogbo àwọn ọ̀gá wa àti àwọn dájú wa àwọn mákẹ́tà mi ń sọ uh, láti orí bàbá Olasco Film and Record International lọ sí orí um, corporate pictures um, house of um, movie house. Um, Ẹ kú jókòó gbogbo ẹ̀yin lọ́gàlọ́gà tó wà lórí ìjókòó ẹ má bínú pé bí gbogbo ẹ̀ ṣe rí ẹ̀yin náà mọ̀ wípé tó bá jẹ́ pé bí ìgbéyàwó là ń ṣe lọ́jọ́ òní ẹ ti mọ àrà tá a bá ti dá bá ṣe kúrò yìí àmọ́ wọ́n ní kinní yìí kinní ẹni olóòn lọ sóko tó bá dé látòdò wàá padà bá débi tó gbé sí tẹ bá dẹ̀ lágbàlagbà tó bá ń làágùn wàláì ó ń sunkún ni ẹkún inú ó burú ju títà lọ o nǹkan ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ǹgbọ̀n tó dìgbà téèyàn bá délé àbí tá a bá ṣe ọ́sùnmọ̀ dìtọ́ lọ́la kẹ́lòmíì tó mọ̀